èyí ní ni pé mi ìfi bẹ́ẹ̀ fi taratara sí kóbìnrin máa sóúnjẹ fún mi obìnrin lè wà ń lè máa lọ sóúnjẹ màá nígbà mo ti sóúnjẹ ọ̀ṣọ́ máa jẹ èmi ò kí mi ká mo gbọ́ àwọn ọ̀rẹ́ máa sọ pé à kílẹ̀ tó wà kíchìn yẹ àwọn ọmọ kan àwa ti kọ́ ọmọ wa wọn but èmi bìrì pé ebi ọkọ mi mọ̀ máa mi ṣe train mi máa sóúnjẹ mi fúnra mi so but tóbi bá wà tó bá lóun fẹ́ sè fine bí n tẹ̀ ní dúró de kó sè máa ti sè fúnra mi so máa sóúnjẹ mi fúnra mi mi dẹ̀ mi dẹ̀ mi rò pé tí bá fẹ́ fẹ́yàwó torí oúnjẹ ni máa fẹ́yàwó that's one. Um, ìkejì ni pé mm, máa ṣe o ìyá ni màá mọ̀ mi kì í fọ́nrún mi lójúmọ́ kò ní pé ó máa ń rùn <laughs> bí bá ti ṣe irun mi ó máa fílẹ̀ díẹ̀ gbégbé irun mi natural ni èmi mo ní kò ní pé mo gbé wig sórí so tó bá ń fọ́ lójúmọ́ ó máa máa ó máa níbi ìmọ̀tò tí ò bá gbẹ dáadáa ó máa máa rùn so ìyẹn wà ń bẹ̀ so mi kì í mọ̀ bẹ́ẹ̀ once in two weeks máa ń fọ́nrún mi ẹ̀kẹta ni pé but mo believe pé lágbára ọlọ́run máa jẹ́ virgin very soon because mo believe ni ọlọ́run wà by the grace of God almighty ẹ̀kẹrin kí ni máa ok mi kì í wọṣọ sùn mi kì í wọṣọ sùn torí pé mo mọ̀ pé tí wọ́n bá ti wọ àti pé àwọn boxers náà máa wọ gbogbo ẹ̀ máa gbogbo ibi iṣẹ́ ilé iṣẹ́ máa gbóná gbogbo ẹ̀ máa gbóná ni so tí wọ́n bá ti fẹ́ sùn tí wọ́n bá ti wù ẹ̀ máa bọ́lá ọ̀hún ṣe dá mi jẹ máa ń sùn máa ń Ehm, ẹ̀karùn-ún ni pé ehm, wọn pe náà pé tí èèyàn bá ní girlfriend wọn máa ń pè ń kọ́dù mi kì í sùn kémi náà sùn kájọ jí ni but mo ti fẹ́ máa torí wọ́n sọ pé nǹkan táwọn obìnrin ṣe máa ń fi pé o love wọn. àmọ̀ràn mi fún àwọn tó ń bọ̀ lẹ́yìn ehm, ni pé iṣẹ́ orin kò ń ṣiṣẹ́ ẹni tí ò ní ọkàn gbọ́dọ̀ lọ́kàn ọkàn ni pé àwọn èèyàn máa sọ̀rọ̀ sí wọ́n máa jẹ́ wọ́n máa wò ẹ́ bẹ́ni pé òun ṣèyàn wọ́n máa sọ̀rọ̀ tó fẹ́ tí nǹkan tó yẹ pé ẹni tí ò tiẹ̀ tó ẹ lórí máa sọ̀rọ̀ sí ẹ wàá ṣe kí ni wàá fi ṣe body cream àti lotion ó fi para ni because obi tó ń lọ lọ́yẹ̀ kó máa wò kò ń ṣe àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn around ẹ̀ ó ti yẹ so anybody can blow anytime ó yẹ ẹlòmíì tó wò pé tó ń tó ń tán ránṣẹ́ tó lọ́n ránṣẹ́ lẹ́nìí lè dẹ́n tó máa ní orin tó máa blow jù ní gbogbo country so máa máa rora ẹ̀ tí ó bá sọ lọ́wọ́ ẹ̀ wá nǹkan míì tó lè fi mú fans ẹ mọ́ra torí kò ṣe kò ń ṣe owó ní everything sometimes ó lè jẹ́ pé ó kàn láìkì bó ṣe ó gbọ́dọ̀ wá nǹkan tó máa jẹ́ kó wà special as an artist ẹ̀mọ̀ ẹlòmíì ó lè jẹ́ instrument tó máa ń play ó gbọ́dọ̀ bẹ́ẹ̀ bó fẹ́ lẹ́yìn instrument ni bó fẹ́ máa fi jó sí ni bóyá o mọ̀ freestyle anything o ṣáà gbọ́dọ̀ mọ̀ kan ṣe tó máa jẹ́ káwọn èèyàn láìkì so o gbọ́dọ̀ wá another thing táwọn fans máa fi like ẹ̀ má kàn depend pé tí bá ti drop orin ó máa blue. ẹlòmíì image ẹ̀ ló blue kí orin ẹ̀ tó blow so as a person tó ń dàgbà tó ń grow ní industry má má rọra ẹ̀pin then má jẹ́ kí ẹnìkan sọ pé o lè ṣe tó bá bìrì pé o lè ṣe bá jẹ́ fújì lóńgó bá jẹ́ hip hop bá jẹ́ rap anything can happen music industry kò sí pé kò sí formula sí formula tó wà bẹ́ẹ̀ ni love mọ́ um, iṣẹ́ tí mo ń ṣiṣẹ́ lórí mo ní new fídíò fídíò kan tí mo ní tó ṣẹ̀ jáde yanga lórúkọ orin yẹn mo shoot ẹ̀ nígbà tí mo lọ fún tọ́mi ní Sierra Leone ẹ̀ mo ní àwọn èèyàn dẹ̀ mo mi ò mọ̀ ṣá ní Nàìjíríà pé mo ní fans ní many African countries Liberia Sierra Leone Senegal Cameroon you know, Benin Republic Equatorial Guinea Guinea Conakry you know, àwọn tó like orin mi nìyẹn tó like orin yorùbá torí pé mo kọ ní French a bit of it ẹ ṣe like so ìgbà tí mo lọ bẹ ovation tó fún mi ń bẹ̀ bó ṣe bó ṣe pàdé mi lẹ́pọ̀t nǹkan bẹ́ẹ̀ inú mi dùn ìná ti gbé nàìjíríà kì í fún wa ní gbogbo love bẹ́ẹ̀ so that was um, couple, three months back or so four months back so mo á shoot to mo sọ pé torí gbọ́ like mi jẹ́ ń ṣe díẹ̀ nu fídíò yẹn nínú fídíò yẹn lọ́dọ̀ wọn so mo ṣáà suit yẹn bẹ́ẹ̀ mo suit díẹ̀ pàtó mo wá sí nàìjíríà mo suit the rest so òun ni fídíò tó wà lórí ló lórí pẹrẹwu báyìí so tó bá ti wò wọn gbé Orísun wọn máa sọ rẹ ní yanga fídíò kọ́ ọmọ wò ó. èmi jẹ́ fan of African music èmi believe pé ó yẹ kó rin kọjá orílẹ̀-èdè tó wà tó ní yorùbá tí kọjá orílẹ̀-èdè tó wà mí rí i pé ó ti wà influential àwọn tó ti jẹ́ influence àwọn bíi Wizkid Davido gbogbo wọn orí wọn ti kọjá Nàìjíríà lọ other country so I must choose ma choose Davido pẹ́ pé fún nàìjíríà mo believe pé ó ní rich reach ẹ̀ ó ó dẹ̀ jẹ́ ẹni tẹ́ sound ó ní irú orin tí mo máa ń kọ ó vibe kò ní pé àwọn tókò náà kì í kọ bẹ́ẹ̀ o tí mo ṣe máa ń kọ bọ̀ mo like bí ó ṣe máa ń kọrin mo like mo dẹ̀ like bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn nífẹ̀ẹ́ láfíríkà so tí mo bá fẹ́ ṣerin fún pẹ̀lú èèyàn ṣe máa wo nǹkan tó lè ṣe fún mi apart from say mo like ẹnìkan and then Africa diamond platinum ìmọ̀ àtàbàmọ̀ òun náà máa try àwọn èèyàn tí mo máa ń believe pé wọ́n fún mi ní African recognition yẹn so àwọn méjì yẹn mo ṣe rò pé mo ṣe. sexy fine girl from Soweto ai girl I swear I no fit wait o oh. yeah. I no fit wait to touch your body oh mama yanga eh no dey do yanga eh eh ẹ tèmi how many dodo mommy go fry before she go blow ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ mi orúkọ mi ni minjin adéwálé lawansin táwọn èèyàn mọ̀ sí minjin ẹ ẹ ẹ ṣìran o minjin lẹ́ ń wò lórí Orísun ẹ máa wo ẹ máa wo channel yẹn má ṣe ń jẹ o ẹ máa wò déédéé lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ lọ́dún lọ́dún ẹ ṣé gan-an.